iṣẹ́ agbe ni kó kan aró iṣẹ́ àlùkò ni kó kan sùn yíyọ ni tọjọ́ àrànká ni tòrùn mi gbáṣọ oníṣẹ́ jẹ́ o iṣẹ́ oríran mi ni mò ń ṣe ọ̀dẹ́lẹ́yẹ àìsẹ́yà lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jèjì alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ bá mi ní fún mi lára tèmi dá ẹgbọ́n tá a tó fẹ́ bára wa sọ lórí ètò fún ti tòní ẹni mo pè ní plan táwọn Yorùbá ò bá tú ètò dòdò ẹni wọ́n tù sí. ọyẹ́ ẹja tún gbéra lórí ètò bá a ṣe dá ẹ̀dá sínú ayé kí a tiẹ̀ mọ̀ pé ètò ní ṣá nítorí pé ẹlẹ́dàá tó dá wa ó gbé àwọn ìgbésẹ̀ ó ta àwọn nǹkan kan papọ̀ mọ́ra wọn kó tó di pé àwa ń pè wá ní èèyàn púpọ̀ nínú gbogbo ohun tí ẹ̀dá sì ń ṣe nínú ayé rèé ó kún fún ètò ni ìyẹn plan nítorí tá a bá ti ètò bọ̀ ó ṣeé ṣe kó dàrú ó ṣeé ṣe kó wó kódà a lè má rí nǹkan tá a fẹ́ rí a lè má rí nǹkan tá a fẹ́ rí látara tá à ń ṣe a lè má rí ohun tá a fẹ́ gẹ́gẹ́ bí rìsọ́ọ̀tì sì rèé ó lè má di mímú jáde plan ètò ẹni tó ti ètò bọ̀ ìrìnàjò ayé rẹ̀ ẹ̀rù wọn gẹ́gẹ́ ló mọ tí wọ́n fẹ́ ẹrú wọn gẹ́gẹ́ ló mọ ibi tí wọ́n ń lọ ẹrú wọn gẹ́gẹ́ ló mọ ibi tí wọ́n ń rìn ẹrú wọn gẹ́gẹ́ ló mọ nǹkan tí wọ́n fẹ́ gbà lórí nǹkan tí wọ́n ṣe tí wọ́n dáwọ́lé. ẹ tún wá wò ó ẹni tí ò ti ètò bọ ìrìn àjò ayé rẹ̀ ẹrú wọn ni afẹ́fẹ́ ayé mọ́ gbá kiri á wọn sọ́tún á wọn sósì inú wọn gangan ni wọ́n máa ń padà ṣẹrú ayé nítorí pé kíni àwọn tó ní plan fún ayé ara wọn àwọn gangan ó mọ control àwọn tí ò ní plan fún ayé ara wọn rárá <laughs> ọ̀rọ̀ yẹn ó deep gàbí what is your plan kí ni ètò rẹ̀ ètò ẹlòmíì ni pé kó di agbẹjọ́rò ìyẹn lọ́ọ̀yà ètò ẹlòmíì ni pé kó di broadcaster ọmọ gbóhùn sáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ètò ẹlòmíì sì rèé kó di successful businessman ni tí ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí ó mọ̀ bá dá sàmù kíọkíọ abibili àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ wá rí plan tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí plan mi wà a máa lo ìṣẹ́jú kan kó tó wá sí ìmúṣẹ omi a máa lo wákàtí omi ìṣeré a máa lo ọjọ́ kó tó wá sí ìmúṣẹ. ṣé ẹ wá tó fẹ́ gbọ́ plan a máa lo ọ̀sẹ̀ omi a máa lo oṣù ẹ má jà parọ́ fúnra wa láàmì rèé a máa lo ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó wá sí ìmúṣẹ ṣùgbọ́n nígbà míì láì ṣẹ́jú kan a máa padà di wákàtí kan plan ọ̀sẹ̀ kan a máa padà di oṣù kan plan oṣù kan míì sì ni a máa di tí ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ lórí ẹ̀ tí ó sì tún ní wá sí ìmúṣẹ. ìwá ló lè fà á ní ló lè fà tó jẹ́ pé plan tí ọ̀pọ̀lọpọ̀ ní tí kì í fi wá sí ìmúṣẹ àbí ká wa léèrè wípé ní ló dé tí plan oṣù kan fífi mọ́ padà di plan tí ọ̀pọ̀lọpọ̀ ọdún ń lọ lórí ẹ̀ tí ò sì tún wá sí ìmúṣẹ. àkókò ti lọ a tún máa pàdé nígbà míì a wà tú kalẹ̀ dáadáa. ọ̀dẹ́lẹ́yẹ Isaiah lórúkọ mi gbogbo ẹ mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ bá àbílẹ̀ fún mi lára tèmi dà ṣé nínú ilé yá ni nígbà <laughs> míì tá a mọ̀ pàdé o.